jẹjẹ o. Lálálá lálálálálá. Orí inú mi kó má bàtúndé mi jẹ́. Tòdé mi jẹ́ o. ẹ fi ṣẹ́rí nǹkan tí a fẹ́ bára wa sọ rí rí ni um, ọ̀nà ń pè homosexual kí ló mọ̀ pé. homosexual. homosexual. I'm sorry kí ló bẹ́ẹ̀. homosexual. Hmm, sexual. homosexual homosexual. Um, sorry. onímọ̀kọ́ yìí kò kí Okay, ṣe homosexual àbí homosexual it's called ho ho ho ho what is h hmm? the h is silent ho homosexual homosexual. homosexual. man. Eh, ni ṣe rí um, according to Cambridge Advanced Dictionary only hmm, ní homosexual is a person especially a man who is sexually attracted to people of the same sex tí homosexual tí obìnrin àti obìnrin tí wọ́n bá jọ ń bára wọn ní nǹkan papọ̀ ìyẹn máa ń pè ní homosexual ilé ìtújẹ́ pé kò kò kò ń ṣe nǹkan tí ó bójúmu tó ṣe rí ní àwọn ìlú aláwọ̀ funfun kan wọ́n ti ní kí wọ́n legalize ẹ̀ kí ọkùnrin máa bá obìnrin lájọṣepọ̀ kí obìnrin máa bá obìnrin lájọṣepọ̀ dìde wọ́n dìde ṣe rí pé àwọn méjì ọkùnrin rèé obìnrin rẹ̀ tí àwọn méjì tí wọ́n bá jọ ń bára wọn ní nǹkan papọ̀ tí wọ́n fọ́ra wọn lẹ́nu irú yẹn sìn kò kí n ṣe homosexual ìwọ dìde ìwọ dìde ìgbọ́n tí àwọn méjì tí wọ́n bá jọ ń bára wọn ní àjọṣepọ̀ tí wọ́n ń ara wọn tí wọ́n ń tẹ̀ra wọn tí wọ́n ń fọ́ra wọn lẹ́nu homosexual nìyẹn ṣe é kó bójú mu ẹjọ́ kí ni n ta sọ débẹ̀. On your raw sexuality. kí mo pè sexuality. Huh? sexuality. ṣé mo kọ́ yín pé si ṣe sexuality. kí a tún sexuality. kò fọ́ ni o bí mi àti olùdarí ilé ẹ̀kọ́ yẹn bá ṣe wọ kia kàwé báyìí tí mo kí àwọn ọmọ mo ó pé kí ló pa wọ́n lẹ́rìn. wọn lè ṣaláì máa rẹ́rìn. kí ló mean. ẹ wọn á rẹ́rìn náà òǹkà àwọn náà kàn wò pé wákàtí mélòó ló fẹ́ lò tó máa fi lo aago parí you know what i'm saying. Ah, bá mi ṣe kò dáa o a kì í tójú oníkà mẹ́sàn-án kà o. no no no no no no no no no oníkà mẹ́sàn-án gan kà fún rẹ̀ èmi àti bá mi ṣe ti dánmọ̀ ìyá a ti múra láti gbà tá a ti wà ní part one nílé ẹ̀kọ́ gíga àti pé oníkà mẹ́sàn mi ń dúpẹ́ ipò tó wà àìmọye ènìyàn tí mo sàn jùlọ. o tọ́ ló pa. Ah, kí ló ṣe ó pè ẹ̀ náà. abọ̀jú. ó pẹ́ ó pẹ́ ó pẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mo pẹ́ mo ń yanjú àwọn nǹkan kan ni. ọ̀dọ̀mọ̀kọ́ tó yanjú ẹ fi mí ṣara ṣùgbọ́n mi nì ẹ wá tó mi ṣùgbọ́n mi my friend. mo kí yín o. Ah. how you doing i'm good. ẹyin <laughs> guys ilé ìwé kan ni wọ́n gbé èmi àti Ṣùbọ́mi sí. so nice. Uh, yeah. for real. a <laughs> ti late ẹ ká máa lọ wọ́n lè go wọ́n lè go. You're the Superman. <laughs> ìṣíjú wa ìṣíjú wa ìṣíjú ọ. Mm-hmm. Oh, ìṣíjú ọ. ìṣíjú ọ. ìṣíjú ọ. láìsọ mm-hmm. àǹtí mi láìsọ ló ti rẹ. kí ni ìwé rẹ̀ wọ́n ló gé ẹ jẹ. kí ló ṣẹlẹ̀ ẹsẹ̀ mi. kí ni kan náà kí ló ṣẹlẹ̀ kí ni kan náà. kí ló ní kí ni bí mo. ó ti ẹ̀jẹ̀ ó dùn ẹ̀. wọ́n láti ẹmu mọ́ra o. pẹ̀lẹ́ náà bàbá òwú náà ni. àbí tó ẹ̀ẹ́dẹ̀mí má pariwo. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, tábà ṣe dà kàn máa wù mí. mami. tí ìgbà ṣe bẹ́ẹ̀ yóò máa máa wù mí pẹ̀lẹ́. Oh, gẹ́gẹ́ bí mo sọ fún yín oríṣiríṣi ọ̀nà ni a lè gbà ṣe nǹkan tí à ń sọ yìí gbogbo yín pátápátá ẹ ò kì í ṣe ọmọdé tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan kan ẹ máa lo rọ́bà ìdá. ṣé ti tán lónìí ọlọ́run máa ṣọ́ wa. ànílẹ̀ lé o bàbá bàbá ìdá òní. ọ̀run tó sìn. Ah. ẹ pè mí sá ẹ pè wá. náírà tí mi ò pè ẹ́. Ah, tẹ bá ti pe tó sìn ẹ ti pè mí bẹ́ẹ̀ bá pa ipa mi. Hmm. rédíò without battery hmm. rédíò kàtàǹgà kéèkan ìlú kan hmm. kí ló dé tí àríkèjì ẹ. Mhm. kìnìún máa ṣàwọn jẹ lọ́nà lẹ́sẹ̀ ni. níbo lọ́nà. lọ́nà lójú ọ̀nà. ókè ọ̀nà ah, bó ṣe pé ẹni mi ń ṣàwọn jẹ lọ́nà lẹ́sẹ̀ ni àbí bákan wà ṣé ti gbọ́dọ̀ sọ́tù ṣá. Ah. rárá o a ti já ewé àti egbò wa ti fi wẹ̀ ìdèsè wọn náà. irọ́ irọ́ irọ́ ó ti máa sọ fún yín ẹ yé máa ṣe self medication ẹ yé máa tọ́jú ara yín lé ẹ gbé lọ sílé ìwòsàn àwọn dókítà wà ń bẹ tó rí iná ṣe wà ń lu yìí ó yà ìgbẹ́ náà yóò sì wájú rẹ̀. ọ̀dà ẹ ṣeun àbáyé kí wọn yóò gbọ́ dáàbọ̀. wọ́n ti ń bá ọmọ ẹ láti sọ gbàjà ẹ̀ ló ń gùn lówólówó ẹ̀. Hmm. ẹ̀rù kàn ń bà mí ni. <laughs> kí ló ń bà á lẹ́rù. Ah, ìwọ náà ni. Hmm, ọmọ tó ń ṣe mo rò pé èmi kọ́pà àbí hmm. tí mo wá sínú lóyún báyọ̀ tó ń sìn màá ní mò ń lọ màá ní sọlọpọ̀ mo ní sálọ kankan sórí mo nífẹ̀ẹ́ kan torí um, mo ti rí oríṣiríṣi obìnrin. Um, ní gbogbo ọdún márùn-ún tí mo lò ní ilé gíga mo mọ obìnrin oṣooṣù bẹ́ẹ̀ ni mo bá ṣèṣe pàdé. ṣùgbọ́n olùfẹ́ tí mo ní sí mi ò tún ní ìfẹ́ ìwọ̀n bẹ́ẹ̀ mo pé lágbára ọlọ́run hmm, ìwọ náà wà á pass jambo wà á lọ sí ilé ìwé gíga wọn á mọ̀ pé education is very very important bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹrú tó ń bá mi ni pé tó bá dé yunifásitì sọ̀nsìn àmàlẹ́pẹ́ àwọn lẹ́kṣọ̀ àwọn ọjọ́ wọn àwọn student ń dẹ́jú sí i oh, má gbàgbé. ọlọ́run má jẹ́ mi lè gbàgbé ẹ. Hmm, ẹ̀hẹ́ wo oko dádì rẹ̀. Hmm. Hmm. Oh, and odò tó máa ti ń pẹja. Ah, abalajọ tó fi jẹ́ pé ti má délé yín bí kẹ́ máa jẹ ìjà àtẹ̀fọ́ Europe. iṣẹ́ wọn dáàdì ni. Ah, ọ̀dọ̀ mi náà láìkó odò mi náà máa ń sún ẹ̀mí ṣùgbọ́n ọkọ̀ jà pé sinmi pool mi ti máa ń sún mi. àtàwọn alákọ̀wé pẹ̀pẹ́. iná ìfẹ́ a máa jò lọ́kàn mi o bí mo bá ti rántí rẹ̀. iná ìfẹ́ a máa jò lọ́kàn mi dalẹ̀ bí mo bá ti rántí rẹ̀. olólùfẹ́ wa bá mi kalẹ̀ odò ìfẹ́ wa. àìlèjà ni tábàbà mi ò dé àyè o torí lónìí mo ṣe tán láti bọ̀ ọ̀nà tán bí owó ni gbogbo gàdégàdé yóò dópin lónìí òyà gbóòórùn ẹ gbóòórùn ẹ òórùn ẹ bá ah, bẹ́ẹ̀ ni òórùn rẹ sí abo yóò tọ̀ sí ọlẹ́nu ikú lóru o abo yóò tọ̀ sí ọlẹ́nu máa ah, ó dókun ẹ̀ délé lọ́wọ́ ògùn rè èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi lògùn ani ani ani ẹ fúnra yín rẹ ẹ máa jà ẹ̀yin olórí ibú tí ẹ bá họ tí ẹ bá họ. Ah, ẹ pẹ́ ìṣerú ẹ̀ mọ̀ bọ́ àyìn bọ́ sí àyìn fún ara rẹ bọ́ sí àyìn à ń dọ̀gí tí ń là yín gan ọ ti lọ ọmọjú ọmọ ọmọjú rẹ kí ló dé tẹ̀yìn méjèèjì ń jà kọ́kọ́ wọnú gbòòn lọ fún mi lọ já ọ̀sẹ̀ pé tu wá fún mi lọ já ọ̀sẹ̀ pé tu wá fún mi lálẹ́ yìí tó yẹ kẹ́ ẹ kí wọlé sùn ẹ ẹ wàá wọlé sùn ẹ̀yin ń dàdúgbò ooru. fún mi fún mi tí o bá dìde tí o bá dìde máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ ọmọ àlè ní ọmọ àlè ní. ó yá ilé ilé yìí ilé yìí ilé yìí ilé yìí ilé yìí ẹ̀yin ọmọ rà dáradá ò sí ẹ̀yin rà dáradá yìí. fẹ́ ìbánidọ́gbọ̀n fẹ́ dábúlò sí i lórí. pé ìwé ò yá wọn lára láti kà ṣùgbọ́n àwọn kan ni wọ́n fi hàn kedere pé kò sóhun tí gún ṣe tọ́bọ̀ ṣe ibi wọn ti gbé parí yàtọ̀ àti wípé ibi ọwọ́ ikú wọn bá mọ náà lè fi bọ́jú mọ́. orí ẹ sọ orí sọ dáadáa ó tọrọ ló sọ ṣé wọn pé káláwọn náà láǹfààní táwa náà ní ìní ìbádá díẹ̀ fún wọn. òótọ́ ọ̀rọ̀ ló sọ ara àǹfààní ìsìnlódù lórí yẹn àti pé kí àwa yìí ká lè nípa lórí àwọn tó ń gbé ìlú yìí at the same time ká lè ní àǹfààní láti kọ́ nǹkan tuntun. bóyá kí n dẹ̀ sọ fún yín pé kẹ́ lọ bá màmá kò kọ́ yín bó ṣe ń wá pẹ́rẹ́. èmi àbáwọn. ó lọ bí gọ́gù. ná ná ná ná ná ná ṣùgbọ́n ojúgo níbo ló dà. mo fẹ́ ṣeré bó síta. ó wàá fẹ́ dà lọ ẹ jájọ kọ́ wọ lọ. ó yà. Ali. àwọn ah, wa mo fẹ́ dá lọ sẹ́lẹ̀ dá máa jẹ wá àbí wá jẹ bẹ́ẹ̀ a jọ ń lọ ní. ìrírí ọkùnrin wọn dà. mi kó So dẹ̀ mí já o. ìṣíjú máa ní ìṣíjú wá ìṣíjú níyàn ìṣíjú o ìṣíjú o mm. ìṣíjú ṣáà ní ìṣíjú wá ìṣíjú o ìṣíjú o.

Shut up! ẹ bí ṣe fi bọ́ọ̀dù dọ̀tí aṣọ rẹ mi ojú ìfọ́ ni. àmọ́ pé wọ́n ń bọ̀ ni ẹ máa bí. kí ló ń tẹ̀lé dáwọ́ bọ́ọ̀lù ní ìdúrójú àtẹ̀lé gbà ń kọjá. ẹ mọ̀ káwọn bọ̀. yorùbá káwọn bẹ̀ ń jà káwọn bẹ̀ ń jà káwọn bẹ̀ ń jà bẹ́ẹ̀ mọ̀ ṣe ti gbọ́ kí ló fẹ́ ṣe. fẹ́ fún ọ ni. níbọ̀ ìwò níbọ̀ wọn ṣe ìyá wò níbọ̀ wà fún mi jọ. ẹ̀gbọ́n aṣá ti bẹ̀rẹ̀ pé kẹ́ má bínú lẹ́ẹ̀kan náà ẹ̀dẹ̀ ẹjọ́ náà. mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lágbàá lé ah! ni ojú ìfọ̀ nígbà àkọjá kí tó máa gbá bọ́ọ̀lù wa kò ṣẹ̀bi ṣùgbọ́n mo ṣì ń bá yín sọ̀rọ̀ ni àbí ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ wọ̀nyí. bámṣe bámṣe tèmi náà gbá bọ́ọ̀lù kí ló ń tò sí báyìí. kí ló ṣẹlẹ̀ o bàbá ṣe tèmi náà gbá bọ́ọ̀lù kí ló ń a dẹ̀ ti bẹ bọ̀dá lẹ́ẹ̀kan pé kí wọ́n má bínú ó onínú fùfù ẹ̀dá ni. èmi èmi ní inú fùfù yes onínú fùfù náà listen and it's so good àwọn yẹn wọ́n bẹ̀ in fact wọ́n tún náà balẹ̀ wọ́n bẹ̀ still kò ṣe tinú ẹ̀ wọ́n sọ fún mi èmi tí o bá lè gbà èmi ò lè gbà tí o bá ní ara tí wọ́n ń da ìyá sí èmi ò ní. ayàtọ̀ síra wa. bá mi ṣe bá mi ṣe rọra bá ti ń ṣe nílẹ̀ wa ìwọ bùnmí ni ìlú nílùú la wà yìí o mọ nǹkan tẹ́nì kankan jẹ́ o ò mọ́tò lè pa bí èèyàn ò bá sáàmọ̀ wọn níwọ̀n á mọ̀ wọn ara ẹ̀ náà. ṣe aláwìyé èmi kí ni mo wọn lọ́dọ̀ ọmọ kéèké yẹn. ẹsẹ̀ mo lè fún ẹ lọ́pọ̀lọpọ̀ orúkọ tí mo sọ kí ni pọ́blẹ́mù o lè gẹ́ẹ̀tì kan tí mo sọ jáde àwọn boys dey ṣe àwọn ike wọn rí wá sí youth corpers and ọjà lọ wọn gbá bọ ṣojú wọn fọ ni wọn dẹ gbá bọ́ọ̀lù wa àwọn dẹ bá wọn wí are you guys mad or something. bá mi ṣe ẹni tó ń tẹ̀lé jẹjẹ kò tí ì tẹpẹ kájọ sọgbà ẹni tó ń tẹ báṣubàṣu kò ń fún tó ń bẹ kiri àwọn ọmọ ènìyàn yóò mọ nǹkan tó ń tẹ délẹ̀ fún tó bá jẹ́ wípé ikú tó bá ju wọn kàn jẹ tẹ́lẹ̀ kún wọn i'm not bothered tó bá wọn kọ́ jẹ bàmàlà iyán whatever i'm not bothered kí ló dé fún mi lẹ́dẹ̀ẹ́ yíyá sẹ́fún mi lẹ́dẹ̀ẹ́ wọ́n sọ́jú fún mi get out. ó bẹ́ẹ̀ máa parẹ́ dànù olórí. na lesson ojú na lesson na lesson kí n leave you. tó ẹ gbìyànjú ẹ gbìyànjú ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan nu yín gbogbo bíi tí mo ti ní ẹ ṣe báyìí tó yẹ ká ẹ dúró báyìí àwọn kan ṣe báyìí ń ṣe báyìí ìwọ tó ti mọ̀ wípé bílù bá ti já bó ṣe ń lọ báyìí tó o bá ti dúró o ò lè sí bó bá sì ti já dán ó parí ibi tẹ́ ẹ ti ń sapá báyìí tẹ́ ẹ ń sapá báyìí kò bára mu ẹ máa wò mí ọmọ bá jó mulẹ̀ ó káre iṣẹ́ ló ṣe ọkùnrin ni gbìyànjú pọ̀. Ah! a wà mú gbogbo ẹ̀ láti ilẹ̀ lópin báyìí bẹ́ẹ̀ ti gbọ́. ó wà òkè. èmo ní kán pè ẹ wá. ṣé o sì. lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni. ọ̀rọ̀ wo. sì tún ṣe báyìí. mo nífẹ̀ẹ́ mo láì tán bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ mo fẹ́ fi ẹni ṣu lọ́kà ni mo fẹ́ fi ẹ sílé. mo ti gbọ́. nǹkan tí mo fẹ́ náà nù ó ti gbọ́ ah, ah. that's what I want yeah ká ṣe kí ni kí lọ dáná ni àyùbọ. àná kọ́ ìdáná ni kì í ṣèdáná ẹ dákun ṣe ti sọ tẹ́sán tán. ṣé mi ò ti sọ bó ti Light up. Light up. Ìṣíjú o, ìṣíjú ṣáà ni ìṣíjú o, ìṣíjú mo bá rí ọ̀gá mi o làwọn náà bá ní kinní kan o àwọn lọ́ọ̀bù ẹ o àwọn fẹ́ fẹ́ mi o mo ní ee. Ah, àjọ ọ̀rẹ́ mi kí ni mo wá sọ fún wa nì. kí ni mo fẹ́ sọ fún un ó ní mi ṣe ni pé mo lẹ́yìn tí mò ń fẹ́. ẹ jọjọ o ta ló ń fẹ́ yẹn. wá jẹ sọ pé. àbúrò yẹn dá òun ah, kọpa dàmọ́lá ó ṣe kúkú fọwọ́ tún jí sí lẹ́yìn kọpa odidi àmì wa bá ẹ tó ń fẹ́ fẹ́ ẹ ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu wá kí ló ṣègbè ṣe bí idiot báyìí ṣé kí n bára yín sọ̀rọ̀ ni. ẹ wò mí ò rí nǹkan bàbàrà ní nǹkan tó ń sọ nǹkan tó wù mí kò wù ẹ ló wù ọmọ ìyá méjì fọkàn ọ̀tọ̀ọ̀tọ̀ àbí kí wàá ní kí ni. mo ti rí bẹ́ẹ̀ wọ́n ti gẹ̀tẹ̀ méjèèjì tí ibì kan náà lẹ́jọ́ sùn lẹ́kọ̀ọ́rí sí orí yín ò pé ọ̀dẹ ní orí ẹ̀rù pẹ̀lú máa ẹ̀kọ́ pẹ̀kọ́ tó yí ẹ̀ tó ṣojú bí ojú ẹ̀ fún un. ní kíni àjàǹtíká ni tàgbọ́n rìn. ṣó tẹ ọkọ nìkan lòún dáa ni. so fine. ọ tẹ́gàn kọ́ ó lẹ́wà. ẹwà ọ náà dà. Ah, ah, ẹ kú lé o. mo gbọ́ nǹkan kan lẹ́ẹ̀kan tí wọ́n sọ o ní àjàǹtíká ni kíni. ọ̀gá mo ní àjàǹtíká ni tàgbọ́n mm, mm, mm, rìn. àgbáàrin wọ́n máa ń pè é ó dàbí pé lẹ́yìn owó pa nílẹ̀ Yorùbá là máa ṣe ẹ máa tú Wo ọlá ìtàn sórí ọmọ ẹni ò ní dára ká fi ṣàyà o. Bẹ́ẹ̀ni láìtàn nǹkan tí dáàdì ẹ̀ ń gbìyànjú àti sọ ni wípé kò sí bó ṣe lè pẹ́ ńlé wa tó ó sì máa lọ sílé ọkọ náà ni <laughs> ẹ ọmọkùnrin sójà kan ló wá wá síbí tó ní òun fẹ́ fi ẹ̀ ṣàyà ìyẹn lá bẹ́ẹ̀ sọ ó dẹ̀ mọ̀ wípé ìdílé wa tá a bá fi lè bá sójà tán a bọ́ sínú ọlá a bọ́ sínú ọlá ni àwa náà kúrò nù iṣẹ́ yìí nǹkan ìwúrí ló jẹ́ fún wa. Mm, kí ló ṣe sójà kí ló ṣe sójà. ta ló wá fẹ́fẹ́. àǹtí mi máa ti láti. bẹ́ẹ̀ lè tán àfẹ́sọ́nà wo ni mo sọ pé ta ni mo fi rìn. Tósìn kí ló wí. ẹ má dá lóhùn mọ́ mi. ó ò lè sara ní come on. kó kó mọ kátẹ́ǹsà mi ò fẹ́ anybody mọ̀ pé mo mm-hmm. àbí o mọ kọ́kọ́. o mm-hmm. láǹtí ẹ láfẹ́sọ́nà ta la àfẹ́sọ́nà náà. can't you talk. kọ́pá kọ́pá kọ́pá dàmọ́lá. kọ́pá ẹ jọ̀nà ṣé ń ṣe kọ́pà tó ń kọ yín wè. kọ́pà tí ò tí ì mọ̀ bóyá ó máa gbà wọn lógún ọdún láti ríṣẹ́. kọ́ọ̀sì wo gan ló rí ìdí tó fẹ́ fi. o lè ju yorùbá lọ kí ló tó fẹ́ rí. Oh. Ah, kí ló tún fẹ́ read kọ́pà. máa tọ́jú òbí mi yóò kọ́mọ mi lè tọ́jú mi. etí mi gbọ́ ire àfi bíi pé ẹyẹ àwòkó mòún dídùn ó fi ń kọrin sí mi létí níṣẹ́ ló dàbí ìgbà tẹ́ ẹ mú oyin tẹ́ ẹ fi tẹ́ oyin ni. ṣé pé ẹ nífẹ̀ẹ́ sí. bàjẹ́ bàjẹ́ ẹ̀yin ò mọ̀ pé ìlú téèyàn bá nífẹ̀ẹ́ sí báyìí gágágá lára èèyàn máa ń yá láti jó sí ẹ wo mo jó débi ni. ẹ dẹ̀ máa wo mi ì mọ̀ pé ẹnikẹ́ni wà nítòsí bí báyìí torí mi máa ń fẹ́ràn kí n dá wà kí n sì máa kọrin. ẹ jọ ṣe lè tún orin yẹn kan fún mi lẹ́ẹ̀kan sí. kò burú. bí mo bá lówó má tọ́jú òbí mi ni. bí mo bá lówó má tọ́jú òbí mi òbí jìyà púpọ̀ nítorí ọmọ. ẹ ẹ lẹ́mdìbàdì mi orí ẹ wà ń bẹ bàjẹ́ ah, ìwọ nìkan ló tó jagun láì gbáradì wọ́n tó kẹ́sẹ̀ bọ̀ tálẹ́nu tó sọ̀tá dòdì. ó sì fi tó ọtí mọ̀ ẹ́ àti ilẹ̀ yìí látòkè òkun bàbá ni ẹ ọlọ́run. ẹ wo ìyá àdúgbò àbí kí là ń pè ọ. mo ń darí lòun. ọmọ tó ṣe nísìn wo àwọn ọ̀rẹ́ mi dáadáa wọ́n fẹ́ kọ́ bá ń sáà fún wọn ráàdì ní tí wọ́n bá fẹ́ ẹlẹ́gbọ̀n àgbà èsì wèrè ìwọ nìkan gbogbo àdúgbò ọ̀ọ́nì fẹ́ kú ẹjọ́ bàbá ní kàgbà ṣé ká mú. ká mú. ṣé ká bì. ká bì. wọ́n tún wá ní ṣé ká sùn. ká sùn. bàbá jẹ́ ṣé ń gbọ̀wọ́ gbọ̀wọ́ gbọ̀wọ́ náwó. Lámídì hmm? ọkọ ọmọge kò sẹ́ńtò ní fẹ́ jẹ́ nu nílẹ̀ yìí wọ́n tò ní kó sì wọ́n wo wọ́n ti sọ fún wọn o wọ́n fẹ́ understand èmi ni mo ti ní kẹ́nìbọ̀dì mọ́kulẹ̀ tó ah, torí sórí kínní kò sí pín ah, wọnú ọlá mi nìkan ṣoṣo wọnú ọlá for mine. ó wà lálẹ́ mi bá. wọnú wo. tó yà wèrè. yẹn yẹn yẹn wọnú tó wúwo ni. ọ̀rẹ́ mi ò ṣe má pariwo mọ́ tí wọ́n náà bá rí àìsàn ara rẹ̀ gan tó wo wo wo wọnú ọlá tọrẹ rẹ̀ ń gbọ̀n tẹ̀lé gan ni mò ń sọ. wọn kàn tẹ̀lé àwọn lásán wọn ní ìfẹ́ ara wọn náà fi jọ di wọléwọ̀de o. ẹ mọ gbọ́ dẹ̀ ọ̀dẹ̀ wo wo wo láì tí ẹ torí kó di ó lè bá a yí ẹ lásì máa ń sọ létí ọmọ rẹ̀ tí ó lọ sọ fún bàbá rẹ̀ ńlé èmi Lamidi kan strọbù ọmọ kí wọn ò fẹ́ sí tí o ntọ́ bá jẹ́ tèmi tèmi ni o kéèyàn ó filẹ̀ kó má débẹ̀ o bí ọ̀rẹ́ rẹ bá ṣe tó tí ọ̀fẹ́ kàn dínú yọ kó má má dúró. torí pé kí ni ọgbọ́n tí wọ́n wí ni bàbá ń gbọ́ ẹ má bá ń dùn nǹkan mi ni ẹnìkan ìbáyín ní mi dùn mí ẹ má bá ń dùn ẹ má bá ń dùn ẹ má bá ń dùn ẹ má bá ń dùn ẹ má bá ń dùn. èmi ò sọ pé obìnrin ò dáa ọ ẹ má ṣì mí gbọ́ra wa nǹkan tí mò ń ṣàlàyé fún yín ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹlẹ́dẹ̀ inú ọ̀kẹ́ ni wọn ẹ wò bí wọ́n ṣe wà yẹn wọ́n kàn lẹ́wà lójú ni wọ́n da wọn ṣe wò wọ́n sún wọn nínú. ìwọ náà gbọ́ nǹkan tó sọ jáde ní gbogbo ìgboro ẹnu ẹ̀ o ní ọ̀pọ̀ nínú wọn dá that implies àwọn kan ṣe wà nínú wọn tán dá nìyẹn. no no no no no no no no no no ọ̀rọ̀ tán sì wọ lẹ́nu wọ́n tún jẹ́ pé gbogbo obìnrin ló sọ di aṣọ òmúròde tó ń gbọ́ tó ń lò tó tún gbé jù sílẹ̀ padà kò yé ni wípé kíkẹ́ àti gígẹ̀ ló yẹ ká máa kẹ́ àwọn obìnrin wa nítorí pé ẹ̀dá ènìyàn tó lágbára ni ọlọ́run dá wọn. ẹ wàá tómi o ti ń ṣe mistake kan jẹ́ kí n explain fẹ́ bóyá máa yé ẹ sórí àwọn obìnrin tó ń wo yẹn wọ́n dàbí kòkòrò tó ní oyin sínú tó wá ń tààyàn nídìí ah ọjọ́ tóbìnrin bá yíjú padà sí ẹ tó bá rí other side obìnrin ọjọ́ yẹn ló máa mọ̀ wípé ọlọ́run ò kọlà. mẹ́ẹ́n kì í ṣe gbogbo obìnrin ní ti Wọnúọlá tèmi mo lè gbẹ̀rẹ́ ẹ̀jẹ̀ níbikíbi. nọ́nà nọ́nà nọ́nà nọ́nà nọ́nà nọ́nà Wọnúọlá tó sọ ẹ ló mú mi rántí wọ́n tún lẹ́ni tó ń fẹ́ o Lámídì lórúkọ ẹ̀. Lámídì ṣé ó fẹnu ẹ sọ fún ẹ. yá Lámídì kọ́strọ̀ Lámídì tàdé ń dárúkọ yìí ó dẹ̀ ti níjọ́ tó ń bá ti rìn papọ̀ ẹ má kàdé nínú yòó Lámídì tí mo dẹ̀ sọ yìí is a trouble maker nínú àbá yìí kò sí ẹni náà tí ó bẹ̀rù ẹ̀. irọ́ ni kò sí nǹkan tó fẹ́ fi mí ṣe mo nífẹ̀ẹ́ Wonola Wonola náà dẹ̀ nífẹ̀ẹ́ mi mi ò dẹ̀ lè fi sílẹ̀. ẹ jọ ṣé ọ̀rọ̀ yóò bí mi. yóò ní o. mi ò fẹ́ ká máa gbàgbẹ́ yín gbàgbọ́ ọtí má kẹ̀dẹ̀ rò pé o fẹ́ fi filling the gap káfí parí gbogbo ètò ìsìnrú ìlú tí a wà yìí ni. filling the gap wo mi ò kọlu lásán mo fẹ́ fẹ́ sílẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tí Lámìdí jákujàku yẹn lè fi mi ṣe. ẹ Mr Ewatomi ṣòro tí pé ìwọ ló máa sọ fún wa pé àwọn aráàlú ká má fọwọ́ rọ wọn sẹ́yìn Ewatomi èmi ò ní ààyè fún ìjà fọmọ ẹ sílẹ̀ jẹ́ kó máa lọ fi òun àti Lámìdí sílẹ̀ jẹ́ kó máa gbádùn life wọn ṣó yẹ wáyàwó mi náà what's your problem fi òun àti Lámìdí ẹ sílẹ̀ jẹ́jẹ́ mi ò sí láàyè ja ọ jẹ́jẹ́ mi mo wà ọmọ sọ̀rọ̀ yẹn Ewatomi listen to protest his point kí ni Bible sọ ẹ fìdí kẹsàlẹ fìdí kẹsàlẹ kẹsàlẹ lẹjọ. sori káyọ̀ fíìmù làwa ni mm-hmm. àwọn tó máa ṣe fíìmù yẹn mm-hmm. short kan ni short kan rẹ. <laughs> anyway um, kí ló ní òfin ìpàdé sọ́ra ọ̀dà nígbà. mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ dádì àti mọ́mì àmọ́ ni kò wá rẹ̀ wọn ẹni tó gbádùn ọjà wọn kò gbádùn. Ah, ah, ah, ọ̀rẹ́ bóòlù báwo ni mo lọ ṣe alpha kí ló ṣe. hello baby báwo ni. Ah, eh, ọ̀gá báwo ni um, latif mi Dàmọ́lá ni afa. Yeah, Damola Bogumi lorúkọ mi. Yeah, nice meeting you. And I'm Sudat Miri. Mm, light on Paul, yeah. <laughs> well, anyway, mo kàn ti ń kọjá lọ ni. Mo mọ̀ pé kò ní dáa kí We travel lola. The náà ti sọ fún ah travel yes lọ́la. mo pọ̀ náà ní five and six lèmi àti ẹ. what do I want? travel báyẹn bí kó wá yáwó mọ́tò sọ̀rọ̀ <laughs> àlejò àbí <laughs> um, um, kí ló jẹun tó ló jẹun. o ti jẹun bẹ́ẹ̀ náà but nǹkan tó bá wà lẹ́nu máa jẹ. wọ́n á fọ́ too tí mo ti dọ́dọ̀ ẹ̀ lómi. ìwọ ni mo bí ẹni. Eh, tó bá jẹ́ ọ̀dọ̀ bíbí kan fún mi ní ìkọjà rẹ̀ ìmú ọ̀rẹ́ wa jẹun. so ti wá iná. wo you call me then. so o oh, jẹ lè bá mi ṣeré more than this. Oh, oh. eré mélòó ló ti fẹ́ ṣe lẹ́yìn gbogbo ilé ìtọ́jú ṣe mú lọ. so what's up? not even a peck. Huh ẹ̀mí ló fẹ́ tẹ̀ o ti kiss o ti ṣe gbogbo eré kí ló tún kù. wọn àtẹ kan sún èmi o. ó ah, ti gbọ́ lọ́fẹ̀ẹ́ bọ̀. Hmm. mo hà kè. ìṣíjú máa ní ìṣíjú máa ìṣíjú ní ọ̀rọ̀ ìṣíjú ọ̀rọ̀. ṣekú pa mí o ìṣíjú. Friend, how far? Ah, Latif, what's up? Ṣé wàá pa? Báwo ni things? Báwo ni kí ló ń ṣẹlẹ̀ ní class rẹ̀? Fine. Uh, <laughs> bá mi get uh, coke fún Arike. Um, no, mi ò fẹ́ coke, I want more. Tútù. Ẹ tó tútù dáadáa, lọ́dọ̀ yàrá sí. Thank you, Latif. What are you doing here now? لا خير في Ah, لا يدك what are you saying friends wò aṣẹ́wó. ọkùnrin ṣe wá pọ̀ náà mọ́. <laughs> wàláì mi ò rí bá rí nítorí bá ti bá lè yóò ah, no no no no no no má mistake now imagine kankan wọn gé igi ọ̀pẹ kalẹ̀ ó wá gùn náà ó wá dé orí expect kó ṣẹlẹ̀ ó wá rí bọ̀ mẹ́. òkú mi sílẹ̀ ti oyin oyin oyin dààmú láti mi nìkan kí ló ṣe ẹ kí ni. kí ló dé mm-hmm. kí ló ń rùn. so nǹkan tó ń rò yẹn kọ́ o but. sorry See, <clears throat> tó bá gun ọ̀pá yẹn tó bá jábọ́ kí ló. kí lọ́mọdé yẹn wá ṣe ń bíbá. Ah, what a question ọkọ wa bá mi i mean is it a crime to ṣe wá kí mi. irú ọ̀run wò lélẹ̀ kí ló tó ṣe wá bá ẹ nílé tí wọ́n ṣe máa pàdé nígboro. no no no no listen you see there is a big difference between file and fali you know that my experience kankan fún ẹ má bínú mọ̀ pé ó ti ń bínú yìí nà ọ̀gbọ́n sórí tí àbá accommodate àwọn ọmọ yẹn you know wọ́n ní because our serve nílùú wọn they were failing to be you know but kaba absorb wọn mọ́ra wa and a máa láti fún wọn ní nǹkan kaba pọ̀ nǹkan ni ó they should be enlightening i mean you understand. ah kò sí problem. mo lọ sínú rúùmù kọ́ máa rí ẹni tà. listen o ti tẹ̀ kí ni personal we are taking this thing personal uh, no worry odin take your personal but the issue is okay. ta ni mo jìjọ rí ìwà àti ẹ̀ papọ̀ yẹn ta ni mo jọ rí yín papọ̀. mi ò gbọ́ ta ni mo jíjọ rí yín papọ̀. Ah, ah, ah. inú lọ́sẹ̀ ló ṣìwò nìyẹn wo mi láì fún wọn pàlàpàlà yẹn ọ̀rẹ́ mi wá ní wọ́n ṣe di ẹ̀bà listen I get no time for some stupid question again ó yẹ. ranu question ṣì. hello Ọládùnní why this is unfair now. o ti dé irọ́ ni mo ti miss ẹ jù i mean i cannot quantify it mo ti miss ẹ jù láìpẹ́ yìí ò ń bọ̀ ok <laughs> you see uh huh. mm, i love you too i love you too uh, mo fi ọlọ́mọba bẹ̀ẹ́ gbogbo ohun tó wà láyé ẹ̀ wá rí má pẹ́. <laughs> all right darling ó dàbọ̀ yíyà. ká tètè ṣe pápápá gbàwó bàbá ìsọ̀nà tí yọ̀bá pẹ́ ẹnìkan ẹ̀ pẹ̀lẹ́. ká ṣe kí ni mo ní ká sáré ṣe kí ni so o fẹ́ sáré yàtà lára mi kẹ́lómi tó dé àbí wo níbi ló máa bá mi. kò burú kò burú ìwọ mọ̀ pé olówó tó fẹ́ jáde lélẹ̀ láàárọ̀ tó mú perfume tó ń fún sára ó ń kanjú ni tó bá kú báyìí nínú kásikẹ̀tì ẹ̀ ọ̀mẹyẹ. o bá ṣe ra fọ́ọ̀tì kó bá mi lára mu ṣùgbọ́n pé kí n lọ fún yàn mi láéláé mo wá bí fún wa. <laughs> mo sórí ilé o ẹlẹ́dá mi mo dúpẹ́ o. kì í ṣe pé bóyá kó bẹ́ẹ̀ náà ni mo bẹ́ẹ̀. ṣé o mọ̀ pé òótọ́ máa ń korò ni wo àìmètèmèrò òun ló mọ̀mọ̀ ìyá méjì kù sóko wọ̀fà o kò sí nǹkan tí o fẹ́ fi obìnrin sísáré tẹ̀lé ṣe at this stage of your life you don't need it. ẹ wá gbọ́ láti wo àjẹbí lọ́rọ̀ wọn kò sí nǹkan tí aláyọ̀ obìnrin kankan fẹ́ fi èmi adéyẹmí ṣe oh. ah, wo láti ọkùnrin lòun wájú ẹ̀ yìí. <laughs> ah and guys yẹ̀wò kí ló ṣẹlẹ̀ ẹwà afa báwo ni. wọn apájà rí. lóòótọ́ àríyá ń sùkúl lánàá. Ah mo ní kí n sáré yanjú àwọn nǹkan kan ní tí mo bízí pẹ̀lú àmọ́ nísìn. ẹ wà ìjọba ọ̀dá sọ̀rọ̀ yìí gbọ́ báwo ni ọ̀rọ̀ àwọn obìnrin ṣe jẹ́. pàtàkì ni ọ̀rọ̀ obìnrin jẹ́. you see á dáa fún ọ̀rẹ́ mi àwọn tó mọ̀ tó mọ̀ tó obìnrin jẹ́ ló ń sọ fún ẹ̀yìn ọjọ́ wake up. kò yé mi o kí ni ẹ mí. Ah, àǹtí wa bó o lẹ́nìkan sì wá mọ̀ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ nǹkan burúkú ni ṣé ẹ rí ọmọ láìtàn olórí ibú ọmọ ni ah kí ni bàbá wà lẹ́sìn báyìí yóò àmọ̀ ṣàyọ̀ báyìí yóò mọ̀ jùdì yóò mọ̀ ṣojú tẹ́kẹ́ tẹ́kẹ́ mọ́ ah ah kí ló dé wọ nìkan lọ́lọ́run dá yé fún ni kọ́pà tán ẹ̀sẹ̀ gbére ọ ti ń gbé súnmọ́ mo ní àbólórí ibú lọ́mọ eléyìí ni ah mo sọ mo ní ìdọ́dọ̀ àǹtí wa o ó ẹ̀yin lẹ ti gbà fún ẹ̀yin lẹ ti gbà fún láìtàn ah lọ́nà wo ẹ ti gbéná wojú ẹkún rẹ̀ báyìí ni kí ni bò ẹ̀ ṣóòrì ọjọ́ kíjọ́ tẹ báyà tí tó báyà ti ń lọ sódò ẹ ṣe ah, wá tí ah, wọ́n pè mí ah, ayé ẹ̀ ti tà ìgbàlẹ̀ máa jẹ́ kó yẹ yín wípé nǹkan tí àgbàlagbà tó fi ju ọmọdé lọ gbọ̀ngàn báyìí ni kẹ̀lẹ̀ tó mọ̀ pé torí àwọn ọmọdé ìṣẹ́ báyìí la ṣe níwà gbàyà ah! ti padà bàjẹ́ fáínà. tẹta tẹta nu. èmi sọ fáwọn olóríire tó yá mọ́tò pọ̀ wọ́n ní. Ah. Ah. ayé láìtàn bàjẹ́. ayé àti bàjẹ́ pátápátá ni. tọ ilẹ̀kẹ̀ tẹ́ ẹ rán mi o eh. èmi ò rí o. mo mọ̀ pọ̀ ní rí oh, níbẹ̀ láàrin. mo rí bẹ́ẹ̀. Hmm. ìṣíjú àá ìṣíjú níyàn ìṣíjú ọ̀ ìṣíjú ọ̀. fún yín odò wọn wà. bàtà wà lòdò kí ló wá ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ fẹ́. láìtàn la fẹ́ torí kí ìrìndíngbẹ ni ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ wọn kí wọn rádaràda òṣì tó yẹ kó rí burúkú ti pa sí yín jẹ kò lè dùn mí fún gbogbo yín ṣọmọ kí ẹ ẹ fi bẹ́ẹ̀ náà ga jura yín lọ ìwọ òpònú dúdú wọṣọ dúdú torí ìwọ ìwọ náà ti wọṣọ dúdú ìwọ òpònú kẹta ìwọ wọ funfun ó tún ní pupa nínú orí burúkú lẹ̀ ń ṣe. orí rẹ burú àwọn wo. má dúró ẹ kò má dúró ẹ kò ní ọ̀rọ̀ àti ìlú rẹ̀. ó ṣe é. tọ́lọ́ ni òbí ọlọ́run náà. olórí ìbùkún yọ kó sẹ́ wájú mi fẹ́yìn rárá bí kì í ṣe ọ̀sọ̀rọ̀ adélébọ̀ òpònú tó ti dálé mojú tí òun ibi gbà táyé èfi irú jégéjégé bí atọ́nú àgbọ̀n kò lè dùn mí fún ìwọ náà tó wá kẹsẹ̀lẹ̀ tí o tún tẹ̀lé àwọn ọmọ inú ẹ̀ wá ọ̀wá yá. èmi ò tẹ̀ á bá wọn lọ́rọ̀ tó ìwọ̀ gan ọkọ ni mo wá wá láì tán gangan ni mo bá lọ́rọ̀ láì tán bọ́ síbí ó yẹ gbé ó yẹ gbé ẹ gbé ta ni ẹ gbé ta ni lọkọ yé wọn gbé mi lọ yé wọn gbé mi lọ yé wọn gbé mi lọ tí wọn mọ pé bẹ́ẹ̀ lẹ ti ń rọ kọlákọlá ó mọ ṣe fẹlẹ́ńgẹ́ fẹlẹ́ńgẹ́ olùpàṣírí rẹ òtún àwọn àmọ́ tó ń ṣe àmọ́ bó ṣe ń lọ ó mọ ṣoògùn ó mọ ṣoògùn ó rò pé wọn náà ló dáa tó ni ah, ah. òfò là ń ta orí rẹ bu orí rẹ sì ti kú lọ àṣírí rẹ tú. bẹ́ẹ̀ ni o. tí o ní kí n bá ṣe máa fi ọyàn fọ́ọ̀mù ọ̀fìn tí wọ́n ṣe fẹ́lẹ́ńgẹ́ fẹ́lẹ́ńgẹ́ tó wọ́n rí gbogbo àwọn kọ́pà kọ́pà kọ́pà kọ́pà ló ti délé wọn ó ti pè káàkiri ẹ anímàṣà wọn. wo wo wo wá gbọ́ o èmi ò ní kọ̀ọ̀kan tèmi tẹ̀ra bẹ́ẹ̀ sọ èmi kọ̀ wá kí ẹni lọ ni láti èní lọ mi ò fẹ́ rí ẹsẹ̀ kọ̀ọ̀kan mọ́ nílé kọ́pà kọ̀ọ̀kan mọ́ ẹni bí ẹ ti má tún ti lè rí ẹ bá máa pa ẹ̀yìn ah! ó gbà bó dáhùn etí ń jọ ẹ. wàá ní sọ́yà fẹ́ǹsì fẹ́ǹsì nítorí sọ́ọ̀dì ilé kọ́pà dàmọ́lá. etí ń jọ ọ̀rọ̀ sọ wọn ni etí jọ ò lè sọ̀rọ̀ ni sọ̀rọ̀ ẹni ṣe. ẹ wo ẹja máa lọ. ó yẹ jálọ jálọ jálọ. Ah! ayé mi o sọmọ rẹ ní ìwọ lọ sí mi ẹgbẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ lọ́wọ́ wa lọ́wọ́ yẹn bá kí wọn lù mí má lù mi. máma yà wá gbẹ bí kò ṣẹlẹ̀. àbúrò yìí ṣe lè àjọ ẹ̀tọ́ yẹn wá lójú ẹ. má fọ ojú ẹ ìwọ ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bá yín máa pàṣẹ mi tọ́sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́sí ẹ̀yin ọlọ́yìn mọ́ ọ̀rẹ́ òwe ni ọ̀rọ̀ obìnrin lọ́dọ̀ tèmi ó mà tún dayé àtúnwá. sórí àwọn obìnrin kò jẹ́ pé wọ́n wà nílẹ̀ victim ni ìgbà míì tó bá wà mí ìbá ibi pé kò pa wọn ló ṣe máa rí. bùrọ̀ àdàmọ́lá ẹ káàsán ẹ káàsán ẹ wà pa. ọ̀rẹ́ ìyá rẹ̀ kí wọ́n lọ sí rìn bọ̀. à ń bọ̀ láti ilé a máa ń bọ̀ bíbà yìí. mi kì í bọ́wọ́ fẹ́ rí ẹ àwọn bọ̀. Ta lè jókòó. Ṣé wá jókòó? Mi ò kí ń jókòó. Gbogbo nǹkan lẹ́yìn ò kí ń ṣe ni. Mi ìmọ̀ọ́ṣe náà ni, àmọ́ kì í ṣe bí tọrọ. ẹ pẹ̀lẹ́. ó dẹjọ́. ah kí ló ṣẹlẹ̀. on. nífẹ̀ẹ́ mi. ọ̀la ìtàn wáyé tó ń sọ̀rọ̀ báyìí náà èmi àtẹjọ́ mọ̀ láti tàn sí ni arẹ́rìn wọlé then okùnkùnlẹ̀ onímì ò nífẹ̀ẹ́ kí ló báyìí dé. ẹ ìgbà tó jẹ́ pé ọkùnrin àtobìnrin tó bá ń fẹ́ra wọn tó kí ni. ọ̀rọ̀ ẹ ti yé mi. ẹ mo ti mọ̀ pé ẹ̀yin náà ló máa máa rin o máa máa lẹ́yìn ni wọ́n kúkú ti sọ fún mi wọ́n sọ pé ó tọ́ mi ni pé ó nífẹ̀ẹ́ mi. wà á ọ̀rọ̀ ẹ ti yé mi. Come on. Did, did, did. That's okay kọjú I'm sure àwọn tí o bá ń sọ fún ẹ pé mi ò nífẹ̀ẹ́ irọ́ ni mo ń pa fún ẹ mo ń tún ẹ ní bí a ṣe náwó etí káàrin wá dàrú káwọn ráàyè ìgboro wọlé yes okay listen to me sórí kò dìgbà tí ọkùnrin àtobìnrin tí wọ́n bá jọ ní nǹkan papọ̀ kó tó fi hàn pé fẹ́ wà láàrin wọn ìfẹ́ tèmi ní sí ẹ kò ń ṣe ìfẹ́ tán ìfẹ́ òtítọ́ ni a má jẹ́ tán ẹ o àwọn ọkùnrin ẹlẹ́tàn pọ̀ ń ta yes wọ́n pọ̀ ń ta even kí wọ́n ti márì sílé kí wọ́n níyàwó àtọmọlé wọ́n á tún máa ta àwọn obìnrin mi ta pé àwọn nífẹ̀ẹ́ wọn ni bẹ́ẹ̀ ni èmi bára mi ní májẹ̀mú ni o pé mi ò ní ẹ́và báyìí nìkan papọ̀ títí tí màá fi fi òrùka sí ẹ kò ṣe torí nǹkan mi o torí pé mo nífẹ̀ẹ́. Hmm? All right, that's my girl. Káàbọ̀, kú òde. ìṣíjú wa. báwo ni. ẹ káàbọ̀ baálé mi. tó ti jiná. ó kù díẹ̀. látàárọ̀. Ah, iná yìí òjò mo kàn ń ṣe ẹ yóò gba abúlé kọjá ni. ìyẹn náà mo gbà débi. Ah, ẹ̀yin ò wá gbọ́ nípa kánífọ̀d mi tí wọ́n ní wọ́n ó ṣe. níbo lẹ ti rí gbogbo àròsọ ọ̀rọ̀ òfò tẹ́ ẹ̀ ń sọ káàkiri ó tún ti bẹ̀rẹ̀. Ah, àròsọ mọ̀ọ́kọ̀ wọ́n ná ọdún yìí èkó ni ó ti wá kódà wọ́n tún máa sọ. ẹ wo ẹ̀yin lẹ́ mọ̀ ó wá látẹ̀kọ́ wà látẹ̀kọ́ ẹ wò mo wọlé. ẹ wà. mo máa sọ. káníbà la pé n ò gbọdọ̀ mọ́ màá sọ wòmí wò mo ti ra tọ́ lálẹ́kọ̀ọ́ ọmọ mi n mọ̀ pé tèmi sì sẹ́pẹ́rẹ́ àmọ́ bó sowó òbí bó sowó òkòkò lọ́rùn lónìí èèrà tèmi. Hmm. wọ́n lọ́hùn-ún ìwọ ni ìwà tí wọ́n wà tèmi báyìí o. bó ṣòwò èlé ń ya. wàláì gbogbo tó bá gbà láàfù yìí ń gbọ́dọ̀ mọ̀ sí ibi ayẹyẹ ọdún yìí. ọ̀nà tèmi náà àmì ọ̀. <laughs> ọ̀rẹ́ mi ṣé ọ̀rámùdà. àmùdá sàmùdá ó jèrè. bí n bá rámùdà bí rámùdà kí n tiẹ̀. ọ̀dọ̀gbẹ́ mọ̀ fẹ́ ṣe mọ́ ń padà ilé tí bá ìṣíjú o. ìṣíjú ìṣíjú o. ohun tí mo mọ̀ jẹ́ olókùn olùsẹ́nu rẹ̀ kọ́ ní mọ́yì. òun náà ni òun náà ni. ó ti ẹ̀ dá báyìí. wo ni ni ò tó wo ni ni àbí òyàn ni ò tó wòyàn. see people see plenty people. wí ṣé ojú ẹ ti wá fọ́ ni àbí inú ẹ jàn. àfọ̀fọ̀ gbé mo lélẹ́yìí tó fà á sọ pé ò rí àwa fífò tí a ń bọ̀. ó ti dó díà mi. ó dá bá a náà kó sì wá máa wo èmi tó ń wé náà ní èyí sọ̀rọ̀ plenty o. because asan test uh, than vocabulary says. yes o yes o yes o. wo mo lérò plenty àwọn tó rí wàhálà kékeré ni wọn ọmọ bírò ẹ̀yìn bí ṣe pọ̀ tó egun tó bá sì lérò lẹ́yìn ní ìrorò. sọ́ọ̀mù eégún já lárúurú. ayé rẹ̀ ọ̀dà o. àwọn àgbà bọ̀ wọ́n ní aṣọ tó bá kọ́gùn sí eégún báyìí ni wọ́n pè jẹ̀pẹ̀. làmìjáàbí kí ni wọ́n gbé ẹ̀. kódà ọ̀rọ̀ yóò gba kólékólé o. gidigba ọ̀dẹ sílẹ̀kùn àfẹnubàmù kọ́kọ́ dání fúnra ara wọnọlá ló máa sọ ẹni tó bá fẹ́. wọ́n sọ fẹ́mi pé gidigba ò sílẹ̀kùn tó ọ̀sẹ̀ kẹ́ bí ẹ̀wà ò tí ì lí. èmi. your head is pushing you. mo lè ní kílẹ̀ ọjà mo lè mo lè sọ fún mi rẹ̀ èmi èmi làbí ní kọ́ sọ́ọ̀pù. suẹ́suẹ́ suẹ́suẹ́ suẹ́suẹ́ suẹ́suẹ́ suẹ́suẹ́ àkódà kí n tó dijú kí n tó là á. famus famusi famusi wèrè bá kú bá kú bí àwọn màálù ti fúlàní pa tọ́jú. bọ́ ọba jó èèyàn sọ lè gbẹ́ orí ọ̀dọ̀ tó tó àmọ́ ń ṣe rí mi ò mọ̀ nfa ní bí mò ń kó yín kiri. Lámídì ò ní àfọwọ́ kan. ó dìgbà ń tó ń fẹnu sọ̀rọ̀. ẹlẹ́lẹ́ iná kí lẹ́ ń kó yín jáde sí i tó lé ẹgbẹ́ yẹn dára sí kọ́ta wùyọ́rù ṣekú pa mí o. ìṣíjú. kọ́mi tí mo mọ̀ ọ́ mọ̀ kó má ipa mi lórí. ẹ̀mọ́lá kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́. kò yé mi o kò tẹ́ yé mi àtọ́ ṣe bí fimi ṣáá ló ní pé nígbà tó wà tó wà tó mi ń bọ̀ àwọn kan páàkì tó máa ń lẹ́gbẹ̀ẹ́ wọ́n kọ́ gbé àwọn tó mi sínú mọ́tò ni àtàwọn àti tọ́lá ti trace ẹ̀ àti ilé mọ́bí tó wà ìjọ òun tó bẹ̀rẹ̀ kó máa kidnap ní abúlé àwọn agan fúnra báyìí á save báyìí. ẹ dẹ̀ fi bóyá ẹwà tó mi ní argument àbí gbólóhùn àsọpẹ̀lẹ́ anybody. Ah, mo fura mo fura mo fura sí Lamidi cause trouble. where is the guy. kílẹ̀ wí náà. where is the guy. i no know ah i no know. ìbò mi lò. i no know. ṣe gbọ́ ṣe gbọ́ sórí ìbòjú sọ̀rọ̀ àbí ṣe lélẹ̀. come on move. ṣé o tó tẹ̀lé. ẹ wò mọ́lẹ́mì mọ́lẹ́mì mọ́lẹ́mì mọ́lẹ́mì mọ́lẹ́mì mọ́bi tó wà. ṣe gbọ́ ẹ dúró ná ta ló bí ẹlẹ́rìí ọjọ́ tó ń rojọ́ bí ẹyẹ bàtà tó bá dé station wá sàlàyé rẹ̀ ní sọ́jọ́. ẹ wo ẹ wo ẹ wo ẹ rọra tì mí o i say i wan sing do it. Eh? kí ló sọ yẹn. wọ́n lèmi kọ́ ọmọ mú. ṣé ó jẹ́ bí ìgbálẹ̀ àbí tó bá dé station wà dúró gbọ́. kí lè tún fẹ́ gan-an wọ́n lèmi kọ́ ọmọ mú. sọ màá fìbọn fẹ́ orí ẹ. sọ́jà. ẹ wo ẹ wo ẹ wo ìbọn ọwọ́ yín lèmi ń bẹ̀rù mi ò bẹ̀rù yín o. ẹ bóyá move move move. mi ò bẹ̀rù yín o bí bóyá máa wá dàgbà tó báyìí yín wàá sọ pé mi ò mọ bí ṣé máa dàgbà tó máa dàgbà máa dàgbà tó báyìí mẹ́mí máa mú ìmọ̀ nǹkan tí mo lè ṣe ni. Ah, máa dàgbà tó báyìí ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹni sùn ẹni sùn ẹ wo ẹ wo ẹ ẹ ẹ bá ń sọ ojú o ẹ jẹ́ àfisùrù yanjú ẹ o. <laughs> torí tí wọn ò ṣe èyí onímọ̀ pààrọ̀ rẹ̀ mọ́ mi o mo lé mi kọ́ mo lé mi kọ́ kí ló dé mo lé mi kọ́ mo lé mi kọ́ mo lé mi kọ́ èmi kí ni o fẹ́ràn lọ́rọ̀ mi. wọ́n náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀kú kí a ṣáà máa gbàdúrà kọ́ lọ́ọ̀ fún ọ. àbí o kọ́ lọ ya fún wa ṣe o. ọlọ́wà fún wọn ṣe ó ti tó ẹ̀ náà kí ni problem ẹ̀. àbí o olùsùn mi ìlú tó. take it easy. wàá tó mi. àwọn ọmọ mi ayé mi o. Má di máa má di máa pọ̀. Kí ló ṣe é? Báwo ló ṣe rí? Àwọn wo ni a? Ṣé sùúrù ní ìfẹ́ tí ojú òkú náà kẹ́sì máa wù lẹ́yìn ọjọ́ ojú òkú náà kẹ́sì máa wù lẹ́yìn wa. Mo ṣe lè sùúrù. Ẹ wo bó ṣe ń mí. Ẹ wo wo ọ̀kadì ní tí ẹ ṣe nìyí, ẹ mú wọlé sẹ̀gbádùn mi ẹ bomi fún kọ́wé kó bomi ké tọ́ba bomi ké tán ẹ fún lóúnjẹ tọ́ba ti jẹ tán kó lóògùn tó bá lògùn tán kó wa ọra sùn fẹ́rẹ́fẹ́ kára rẹ̀ ó balẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá bí ẹ̀mọ bí rọ̀lẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ lọ ni o bí kọ́ ń tà wí ká bá máa wí omi ẹ̀bọ́n tẹ̀ ìwọ̀gbìn lẹ́nu ó burú ṣùgbọ́n ká máa dúpẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ pé bàbá lára mi. Ah, bàbá ẹ ṣe o ayé mi o. Ah, ẹ wo tọ́ba jẹ́ ẹ̀yìn ẹ kí mo fún yín Elédùmarè ní ká máa dúpẹ́ Ọlọ́run Elédùmarè máa má fi mi ṣe gààrí tí àì ní tí wọn bá lọ sí kòńgẹ́rẹ̀ kí irin sásìkò gbà yẹn ọ ọ ọ burú ọ bàbá omi ìbá tẹ̀yìn wọ̀ gbélé. orújú ni ẹ. ṣùgbọ́n ká dúpẹ́ Elédùmarè ni òjò orújú ká dúpẹ́ ká sàmọ́ dúpẹ́ ẹ mú wọlé ẹ jọlá ṣẹgbọ́n ẹ jọlá ẹ fún lóúnjẹ ẹ lòògùn fún kó sùn ṣẹgbọ́n ẹ ṣe bàbá ẹ wà tómi ẹ fẹ́ jọ sinmi náà kẹ́ tó máa rò lẹ́jọ́ farabalẹ̀ ẹ wà tó mi báwo ló ń ṣẹlẹ̀ gan. ṣé ẹ rí èmi ti fẹ́ sọ̀rọ̀ kan kódà bẹ́ẹ̀ ṣe rí báyìí kẹ́ ẹ fẹ́ mọ̀ sí àwọn káwa sí wa kárí rẹ́ bí olùkọ́ wa torí à ń kọ́ wa dáadáa o kọ́pà dáadáa ni yín. àlè ọ̀ náà ń lẹ̀ kárí gbóńlẹ̀ kẹ́ fẹ́ wọgbó lọ á padà darí yín sójú ọ̀nà gidi ni ọ̀gá wa. Mm -hmm ṣé ó tẹ̀ wá kí o fún ẹ. ìbẹ̀ ah, òkè ìbẹ̀ òkè ìbẹ̀ òkè ọ̀gá wa sí ẹ̀rí hmm. ẹ mọ̀ ń pa ọmọ aláìtàn tó wà ní kíláàsì wa ọmọ ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀gá wa ẹ̀dú ṣe ti gbọ́ pa idọ àtajá wọn bá ní ajá gbẹdọ èèyàn ẹ gbọ́ ọ̀gá wa sí ẹ̀rí ọmọ ajá ti gbẹdọ rẹ̀ hmm. ẹ̀yin kọ́ pa nọmba eight hmm. ọlọ́run tí ó bọ́ mọ̀ ń sùn kọ́pa súlẹ̀ kọ́pa sọlá tó ń bá wa ṣe náà kọ́pa wàsíù lẹ́gẹ́ ọlọ́run ọ̀nàrin ẹ̀yìn wàsíù kan náà wá torí kunkun báyìí hmm. húsẹ́nà wọ́n rí pé ó ti ń súnmọ́ ẹ̀yìn náà mo máa ń wo àrísá rẹ̀ nínú kíláàsì tí ọmọ sojú báyìí tí ọmọ sojú báyìí mo pé àà ah, táyì náà kí ni ń sọ ọmọ yìí ọ̀gá wa ẹ̀yin ẹ̀ wò. ọmọ rẹ̀ ọmọ sánsán bíi owó lẹ̀ wò bẹ́ẹ̀ bá tọ̀ wò ọ̀ ọ̀ adùn ni ó jẹ́ yín lọ ṣùgbọ́n sẹ́ni bí ẹ fẹ́ lọ́hùn ìparun débẹ̀débẹ̀ dáwọ̀ ẹ̀ nítorí ibú ẹ̀ wọ́n dìbẹ̀. kí ló rúkọ ẹ. bọ́sẹ̀ ni. Hmm, bọ́sẹ̀ wọ́n gan. àfàdékẹ́ làwọn ń jẹ. ọmọ rẹ̀ yìí àlùbáríkà rè ọmọ dúdú náà fàáyì jọrọ ọgá wa ọ̀gá àwọn tangaju. ọ̀gá wa àwa ni o. ya wọ́n bọ́ síwájú bọ́ síwájú. wọ́n ní ọ̀bọ wájú. ya fọ ilé jìkà. ṣe wá rí bẹ́ẹ̀ ṣe kọjú yẹn. a style kù lọ́gàá tí ń kọ́ wa yìí.

bàbá ìfẹ́ mi lówó mi nà. aláyé lọ ra ọ̀lẹ́nu. mo ní ìyàwó burú. ọ̀lẹ́nu níbẹ̀. Ah, mo jẹ́ kó jẹ́ wọn. mo ní omi máa ń dò dánù ní máa jẹrẹ ni. èmi là ní bí nǹkan ah, sọ fún mi. èmi pè é pè é yẹ ọba mi lọ́wọ́ ẹ̀ pé. ọlọ́ọ̀bà mi tóbi. kẹ́sì máa wo hmm, ọlọ́mọdé ajíyà ìmọ̀dé o. bàbá mi ni bàbá mi. fẹ́rí àti mo lọ rè é jẹ́ ń bì. tẹ̀sán Ah! ìyá ìmọ̀dí mo lọ jẹ́ mẹ́. sọ ń gbọ́. Ah, ìyá ń jàwọn èèyàn tẹ̀sán. Ah, àmọ́ èmi náà wá jẹ́ kí kinní kan ó yé wọn o pé èmi fúnra mi ní mouth more nínú ìlú i trust you. kì í ṣerú mi ló yọ ọmọ sun galo. láíláí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi mí lẹ̀ ní Ah, bó sọ fún wa mo ní a. làmídì kọ́ ṣọ́ọ̀bù ó níwèrè lórí ju kí wọn ó tì mọ lélẹ ìjù ẹsẹ wọn tí wọn bá lọ fìlà mi dín ilé ìwọ ọrọwọ nínú kọmọ fẹyín gé sẹẹrì kọmọ fẹyín gé kọmọ fẹyín gé ọ tó bẹ tó bẹ sí. àbí ká lọ gbé wọn ká lọ tì wọn mọ́lẹ̀ ni. mo ní ká ká wọn bí ẹja kote. wọn gbọ́dọ̀ tẹjú ẹ mọ́lẹ̀ gbé bẹ́ẹ̀ yẹn. wàláì kò lè jẹ mí gbé àmọ́ ọ̀rọ̀ ya àwọn èso ọ̀rọ̀ ọ̀rọ̀ sí máa ta sọmọ wípé ẹni tá a fẹ́ sùn jẹ tó wá tún lọ ń lo pẹfíùm jẹlì ah èmi náà ti wá kó spóònù ya wọn báyìí mo kó spóònù ẹ̀ sí tòsí. sí etílé etílé. ẹsùn wa máa wo. ẹ̀rù sì ti bà mí o mo ṣe bí Lámídì ò sẹ́wọ̀n igbe ni. ẹ̀wọ̀n kẹ. ọlọ́run lè jẹ́ Lámídì ilé ọ̀sẹ̀wọ̀n kọ́ sọ̀bù ọ̀sẹ̀wọ̀n kẹ. yálà iye ẹ ni ọ̀sẹ̀wọ̀n. àṣẹ. wọn bínú o. títí ológe ntí ọ̀dà mi ọ̀fẹ́ o. ẹ jẹ́ sẹ́wọ̀n ah, ẹ jẹ́ sẹ́wọ̀n. atẹ́gùn ẹ sẹ́wọ̀n atẹ́gùn ẹ sẹ́wọ̀n wọ́n kú wọ́n kú lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n fọ́ fún wọlé àbíká náà wọlé ni. àwọn ti dandan ká wọlé gbogbo tí wọ́n bá tọ́ kó jáde wọ́n fojú kọ́ fọ́. ọ̀gá gbé ọ̀gá ah, gbé àṣìjú. ẹ wò ọ̀gá sójà ẹ ṣàfihàn àwọn aṣẹ gbọ́ ẹ bá ṣe sọ ló ṣe máa rí ah, ah, lágbára Ọlọ́run. Um, ẹni tí ò mọ ni ló fi ní ṣeré ń mọ yín láìtọ́ mi hmm. sì fẹ́ lu ọwọ́ agbára mi ni tí mo bá lò ó tí mo bá lò ó ha. ṣé rí mo máa mú láìtọ́ dọ́dọ̀ yín mo máa mú dé ọ̀dọ̀ yín kò sí ah, ṣé bẹ́ẹ̀ ni mo bí nǹkan mi. ẹ ṣọ́ kí n má lè bá láìsí sọ̀rọ̀ èmi mo bí nǹkan mi ẹ fi dá mi. ẹ wo bó ṣe rí nìyẹn ọmọdé ló ń ṣe é. ẹ máa mú láìsí ọdọọdọ yín ọgá sójà toyún toyún gan ni oyún ìbejì ló máa bí fún yín ló máa gbé dání fún yín ìbejì ni mo mo fẹ́ wọ̀ báyìí torí ọlọ́dáde láìtọ́ gbà mí máa wò mí ràn ẹ bá mi gbé ọmọ ìkẹ́ bọ́mọ yìí sọ̀rọ̀ o ẹ pé láìtọ́ kẹ́ bá láìtọ́ sọ̀rọ̀ o èmi ò ní dá sí o. wá wá ó tiẹ̀ wá. Now listen to me. Ṣé ọkọ ni mò ń bá sọ̀rọ̀ nù? Wà á mójú kúrò ń bẹ̀ ni o. Kò sí nǹkan tó máa ṣe jù yẹn lọ. Ah, ah. Dúró náà, kí ló máa ń ṣẹ̀yìn ọ̀dọ̀ ọ̀sìn náà? Bí so ó bá fẹ́ ló mọ̀ ṣe sọ, ibẹ̀ ló máa ń sọ. Bọ̀ tí yín kọ́, àfi kẹ́ máa ṣe ṣọṣọṣọṣọṣọṣọ káàkiri, kẹ́ máa lé wọn káàkiri ṣọkọ mo ti ń kìlọ̀ fún ẹ hmm. ṣé kìí ṣe wọn mò ń bá sọ̀rọ̀ ni can't you talk. ẹ má bínú sí mi ṣé ẹ ti sọ̀rọ̀ tán ṣé mo lè wọlé màá lọ ẹ má bínú tó bá dàbí àfojúdi ṣe rí mo ní kàtà díẹ̀ ni mo wá lóògùn ìyẹn ló jẹ́ kí n máa sùn so mo wá bí i tí n bá tí n bá ìsọ̀hún tẹ́lẹ̀ bá mi sọ tán kí n kàn wọlé kí n lọ sùn ẹ má bẹ̀rù. ṣọwọ́ tí èrà bá fèèyàn pegi àwọn ọ̀daràn ni. Dàmọ́lá wàá dẹ̀ máa ṣe bí ẹni tó lè jẹ kọ́kọ́ tó rẹ̀ kà. kò ṣe pé mò ń pété àgbà mi kankan but um, mi kàn láìka moses straightforward life let's be decent for once kò wọ́n máa ṣe gbogbo àwọn gbogbo àwọn youth tó kù tó pé martin ẹjọ fún ọba kí wọ́n bá ara wọn àjọṣepọ̀ ni but màá tó lè jẹ́ pé ṣe ló ń béèrè fún kọ́ má dàbí pé mi máa lọ tiẹ̀ síta mo ní kí n ṣe fún mi. Anda, um, elite tu achei, né? Já tô vendo. Oh, yeah. Ah. É, já tô olhando, já tô olhando, você com a <laughs> <laughs> oh. time for no no no no no no eh agogo eh let's go oya yes. there is no time for no no no agogo let's go oh gosh. ẹ gbéra yín o sọlẹ kan bó bá ti wọ mí ni o ẹ bá wù ọ mi o. ọ̀rẹ́ mi kẹ́ dáa báyìí sẹ́rí ìkórìtà mẹ́ta ẹlẹ́ẹ̀kejì ti aládé yìí yóò wá dáa kí kálukú ọmọ lọ́ńdà rẹ tọ̀ tiẹ̀. Eh, ah, wo i'm not going anywhere i'm tired mi ni lọ síbi kankan mo ti rẹ mí gan. bímsara jọ farada mo mọ̀ pé o ti gbìyànjú ju agbára ẹ lọ. i can kill myself o ti rẹ mí gan mi ò lọ síbi kankan mọ́. ẹ wo ẹ wo ẹ wo ẹni tí yóò jẹ gbé ò lè kú bí ìsìn láti tán ní ìsìn lẹ́nìkan tó pọn mínú bí bá fò kíní kan bá máa dàrú ẹ̀ láàmú. ok ok ó bẹ́tà ìbámu sọ fẹ́ ṣe kó má dààmú mi o. ọkùnrin ní dẹ́ láàmú. how we do it. <laughs> oh. ṣáádà kò tí ì dé ibo ló wá gbà lọ. iṣẹ́ ni màmá lọ báyìí. orí kan ẹ ṣì ń dúró. ó ti lọ nìyẹn. ṣe ń ṣe gan eh, sorry sorry pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ just take it easy pẹ̀lẹ́ easy. Eh, eh, oh, oh, kí ló ṣe é kí ló ṣe o àtàlẹ́ àná ló ti ń ṣe báyẹn àárọ̀ ló jẹ́ wà wọ́n sìn kò lè họ́ta any statement kankan látàárọ̀ yìí kò sọ̀rọ̀. kò sọ nǹkan kan tí yẹmi fi lọ tó fi dé kò sọ anything báyìí. Latif bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀. èmi ni mo ní kán ránṣẹ́ pè ẹ́ gẹ́gẹ́ bí abẹnusọ fún àwọn àgùnbánirọ̀ níletò yìí kò dẹ̀ ṣe ju lórí ọ̀rọ̀ kan lára yín tá à ń ṣètọ́jú ẹ̀ nílé ìwòsàn wa lọ. ẹ jọ̀ọ́ dókítà kí ló dé kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣe é farabalẹ̀. ẹ ẹ jọ̀ọ́ kí ẹ ní kó wá fún nǹkan. ẹ ní sùúrù ṣe rí nǹkan tèmi pè yín fún ó yàtọ̀ sí gbogbo nǹkan tẹ̀yin ń ròyìn. ṣe rí mo fẹ́ kí ẹ wá gbé ẹni ẹni mo fẹ́ kí ẹ lọ fi ẹsẹ̀ lé tọ ọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni ránṣẹ́ rí àwọn nǹkan tó ń ṣe ń sìn is beyond medical care. sá. bẹ́ẹ̀ni sọ fún mi ṣẹlẹ̀ wọ́n pé tí sòbí ó dáa ká pe attention onígòbèsè. yes. ìyẹn gan-an ni mo ṣe pè yín kẹ́ wá gbé lọ fún ìtọ́jú tó péye níta. all right doctor ẹ jọ̀wọ́ ìgbà wo gan-an ni a lè wá gbé báyìí. ṣẹ́rí ó dára kẹ́ ẹ gbé nísinsìnyí. doctor ẹ yọ sá in case ti mr olùkànbí tẹ́ ẹ sọ yẹn tí ò bá sílẹ̀ what's the next thing. ọ̀rọ̀ olùgànbí kọ́ là ń sọ ìwọ ṣàlàyé fún un. ẹyin nǹkan tá à ń sọ ni pé ìgbà wo ìgbà wo gangan. ẹ lè gbé nísinsìnyí. right away. bẹ́ẹ̀ as in right now. Yeah. Subomi. Yep. How far? My guy, doctor ní ká fi ẹsẹ̀ lé tọ̀ ni o. Ah, ẹsẹ̀ lé. Ah, ẹsẹ̀ lé bíi ti báwo? Ẹ̀dùn náà, o le tó yẹn ni? Ah. Pàdé ẹ̀, o lè jù bẹ́ẹ̀ lọ. máa gùn níbo ló ti kó. ẹ wo màmá èmi ò bìlíìpù kó gùn o ó dàbí bàbá yẹn ọmọkan tó ń sọ gùn ṣùgbọ́n bàbá fatadé ní ìwà àṣeyàn bẹ́ẹ̀ ó ní nítorí kó tó sọ ń tọ́ sọ ohun ẹ mọ̀ pé ń lórí ìjókòó bọ́mọ èké ojú rí ò lè tó ọ̀dọ̀ bàbá fatadé ọ̀hún náà lẹ́ padà sí béèrè bó jẹ́. bàbá fatadé ọ ibẹ̀ lẹ tún padà lọ. ojúgo. ngbọ́ èmi sọ fún yín pé mágùn ló lù ẹ̀yin ò ṣe pé bó ló ṣe lù ń gbà náà. ẹ má bínú bàbá ẹ jọ báwo gan ló ṣe gun mágùn. oníkọ́ni fẹnu ara ẹ pé kú ẹnu ara ẹ náà ní ìṣàlàyé bó ti lù. bàbá it's now seven days tí láti fò lè sọ̀rọ̀ kó lè jẹun kó lè ṣe nǹkan ẹ̀yin nìkan lè lè help wa out ẹ jọ bàbá. tọrọ náà yín ẹ bù mí jù wá. Kundiyo, ẹ̀yà dáhùn, dáhùn, ìyá àṣọ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. explain how did it happen about decision? Láì, ó bá mi sọ fún pé mi ò bínú sí mọ́ torí wọ́n ti ní kí n má dààmú ọdún tuntun ni mo wà yìí aṣọ ìjà mi ó ti yá ṣùgbọ́n kó bá mi sọ fún kókó máa fún rẹ̀ rẹ̀ kó jẹ́ kó rí ẹ pé ọjọ́ tó bá ti ṣe bí olórí máa fún blò lójú máa dákú ni. Ah! kò sọ jù bẹ́ẹ̀. lóòótọ́ ló fẹ́ jà mọ́ tó bá fún blò báyìí máa dákú. mi ìfẹ́ jà mọ́ mi ìfẹ́ jà mọ́ mo ṣe é ni. bá mi kí tó fún kò lè bá mi kí gẹ́ọ̀ tó wà níbi ẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn bá mi bá. ó ṣe ó dára sí ẹ káàsán mú ara ṣe ẹ ra. láìpẹ́ àti ìgbẹ́rù rẹ̀ ó ní ọ̀rọ̀ kan tó ti ń gbé mi lọ́kàn tí mo fẹ́ ṣàlàyé fún ẹ. ṣé kò sí o. ṣé mi ò ṣẹ̀yìn. ẹ̀ṣẹ̀ kẹ́ o lè ṣe mí sórí kò dáa kéèyàn rí òrèké lẹ́wà báyìí eh, tó ní gbogbo bíútì téèyàn ń wá hmm. kéèyàn wá máa ṣe rádaràda hmm. ṣọ́rọ̀ mi yẹ n kò fẹ́ jẹ́ kó mọ̀ ni pé um, I love you so much. Hmm? kí lẹ rí. ni mo nífẹ̀ẹ́. ṣé wọn. ẹ̀ẹ́dẹ̀ sick ẹ̀ tí wàá gbàgbé pé ìyàwó rẹ̀ yìí ni mo jẹ́. Ah, how does that affect the price of palm in the market or kò sí nǹkan tó ju òrìrì. Eh, abẹ́rẹ́ ọlọ́run ah. <laughs> kí ni. èmi náà ń bẹ ìṣeré ni. Ah. bẹ́ẹ̀ ni ìfẹ́ lágbàlagbà fẹ́. bẹ́ẹ̀ ni. ó tiẹ̀ tún ṣe jẹ́ pé ọ̀rẹ́ ọkọ mi ní ìfẹ́ rí yín fún un wá òkè gbà tí ì ṣe pé tí ì ṣe pé ayé ń ṣe yín ẹ̀ lè lẹ́fẹ́fẹ́ ìyàwó rẹ yín àbúrò ni. ìjàre ó lè máa lọ. ẹ ṣe kọ́pá látìfù ẹ. ọ̀rẹ́ mi àmọ̀ ríra kọ́pà ẹ dílé o ẹ pẹ̀lẹ́ ẹ ra. ẹ jàǹbá kan. kò tiẹ̀ sẹ́jà kò sá kan ẹ̀rín náà rí tó ń kẹ̀ lóríṣiríṣi oríkì ọ̀làlẹ̀ yìí ni kódà ó nígbà tí n ṣe pórí mi gbòòrò mo yá bú ẹ̀rín. gbà ìṣíjú ni bó ṣe ń wò ó. ìwọ nà sílẹ̀ dá kọjá wàá yí padà sí ẹni tó fẹ́ yí padà sí. iṣẹ́ nà sílẹ̀ hmm. kí n dá kọjá màá yí padà sí ẹni tí mo fẹ́ yí padà sí. bẹ́ẹ̀ni ti gbà pé ara láìtàn ni Lateef ti kó mágùn ṣùgbọ́n ká gangan ló fi mágùn sára láìtàn. ẹ fẹ́ mọ̀ owó ti pọ̀ sí o owó lọ́ba dé o ah, ẹ̀yẹ tó fò lọ́yọ̀ọ́ láago mẹ́fà àbọ̀ tó fò dé Ìbàdàn tó tán fò padà láago mẹ́jọ tí ẹ mọ̀ pé owó lọ́ba dé ẹ̀yẹ ń fò lóòkè. ẹ̀yin dọ́là yẹ wá o ẹ là mí lójú bẹ́ẹ̀ ti là fún wọn nílé àdó ẹ là mí bí ẹ ti là lóde ìjérò ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá kí ni nga. ẹ̀mí ò bóyá ẹ̀pẹ́ kan tẹ́lẹ̀ fún wa ni. wọ́n tẹ̀ fídíò fún yín ni lójú ìnáró bò ọyẹ ẹ ṣáà wá ìwà wo gbòyìn ẹ máa bọ̀. ẹ káàbọ̀ kúlẹ̀. báwo wà ní. Ah. sáré lọ bá mi ra ògì wá fún bàbá ẹ̀ one fifty naira ní kó ra eh, eh, ah, ah. má wọlé lọ mú ike lọ ra ọlọ́ra wá fún mi. ṣùgbọ́n jọ má pẹ́ tètè ó ṣe ọkọ mi. bá a kó ṣe fẹ́ kórí láti rí lágbàdo náà. ṣe máa rí nìyẹn ah. eh. mo jìyà lórí ọmọ yìí pọ̀ jù my god but àwọn parent láì tán wọn wicked o báwo ló bí ṣe máa oṣù tó máa lé ọmọ ẹni máa gùn. bàbá yìí jọ torí ọlọ́run ọbẹ̀ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ nù ọbẹ̀ ti ṣe ohun tó máa ṣe kí gan-an ni solution báyìí kí la kí la lè ṣe sí. ó mì pé kí ni ọ̀nà àbáyọ. ẹbọ lẹ́gbẹ̀ẹ́. ẹbọ. ẹbọ lẹ́gbẹ̀ẹ́ hmm. ìkọ̀ǹkọ̀sẹ̀ ìkárí kọ̀ǹkọ̀sẹ̀ tìrìjọsẹ̀ gbẹbọ lè ríjọ mẹ́ta ríta mẹ́ta yóò ti yé yín ẹni tó jẹ́ ọkọ àfẹ́sọ́nà ẹni tí wọ́n lu mágùn lára òun ni ọba wọn gbé bẹ́ẹ̀ni kò sì gbọ́dọ̀ kọjá aago mẹ́rin lónìí. mẹ́rin ọjọ́ bàbá. aago mẹ́rin ọ̀sán yìí ni. bàbá two thirty. aago one two three four. llámalo, llámalo, llámalo, llámalo. ẹ ọ̀dọ̀ bàbá bàbá bàbá ò ní. bàbá jẹ́ kó yọ ayé pé magun ni Latif lù wípé kádẹ̀wọ́ náà ká mọ bí magun yẹn ṣe dá rẹ̀ àdé láti jọ lọ. Ah! Ah, mo dẹ̀ kájọ lọ ń tòótọ́ ni o. But um, see, um, something came up. Um, man, um, supervisor me, yẹn, ẹni pé kí n rí àwọn àbẹ̀ṣẹ́ mọ̀ àgbàlagbà nìkan ló pé nǹkan kan ṣẹlẹ̀ báyìí pé mi tún ní ráìwá mọ́ mo ní bá fix appointment ṣé yín. <laughs> but really Damola ṣé ọ̀rọ̀ nìyẹn no tell me ṣé ọ̀rọ̀ nìyẹn we're talking about life here. ẹ wọ́n tó mi ti gbé báàgì ó ti travel láàárọ̀ yìí wọ́n náà tún wá ń sọ pé ó fẹ́ lọ rí supervisor kan no kò make sense now we have to go there together. Damola ò ní fẹ́ ṣe yẹn jẹ́ ká lọ ó bẹ́tà kó jẹ́ ká jọ débẹ̀. Ah, no no no no ah ó make sense ó make sense eh? kò yẹ yín ẹ̀yin mẹ́ta ẹ̀ lọ nǹkan tó bá sọ bẹ́ẹ̀ ẹ fún wa feedback. not all. Damola Lateef is one of us and we are going there together. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ wo ṣe rí gbogbo ilé yẹn àwọn akọni dókítà ọlọ́run ló máa wòyàn sọ àwọn òbú àwọn wá síbi káwọn tí wọn láti wá máa wòyàn kan sọ ìyẹn ẹgbẹ́ àgbẹ̀ lọ́sibítù ọlọ́run àṣewòsàn yìí tó ah, yẹ yín. Damola Lateef is one of us. Damola, ah. where are you going? Damola, ah. Damola. The guy is lesbo. Damola! Damola! Ó máa tẹ̀lé wa, ó ń ṣeré ni. Ẹ eh, Damola! Ọ̀nà orílẹ̀ bàbá sọ pé tí ò bá sí ìwà kò sí Latif ó dẹ̀ mọ bí Latif ṣe importance wa láàrin ètò John Terry ọ̀yẹ́ ká lọ. Dàmọ́lá jọ ìwọ ni the only person láti jẹ́ kí Latif live life jọ jẹ́ ká jọ́rọ́ tó bàbá má má má má ṣe yẹn tọrọ lọ́hùn. kí ló next. Uh, uh, I was. má sọ kankan mo ti mọ̀ kọ́ tó fẹ́ sọ now listen ká ní pé èmi jẹ́ family mi ọ̀hún bí mo jẹ́ àbúrò mi ṣé ẹ máa advice mi kí n lọ ṣe anything fún èèyàn tó bá girlfriend mi I ṣé bọ́bì mi ni ẹ. Demola take it Jesus Christ, o ma wọ́n. Akọ̀tẹ̀ mi lè tó ń gbogbo kárí orí ẹ̀ ṣé ìwọ tó yẹ ká kókó náà orí tiẹ̀ náà tún pé. Dámọ́lá listen to me listen to me listen to me hmm? torí pé mo mọ̀ yín bó ṣe ń dúró báyìí sọ̀rọ̀ a normal day tí màá mú yín tí wàá wọlé tì mí bá mi sọ̀rọ̀ màá gún yín gòlò jù láàbò yín ti dà. ẹ ẹ Dámọ́lá listen ẹ gbogbo wa la feel nǹkan tó ń pass through at this moment kò fẹ́ kó realize pé ọ̀rẹ́ dà mí má dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ púpọ̀ ni peter is i'm very sure pé láti gan tí mo máa regret nǹkan tó ṣe just please just do this for him please. ó mọ̀ fún Dàmọ́lá bàbá sọ pé a gbọ́dọ̀ kọ́ two four o'clock àti màá wọ́dọ̀ ọ̀hún john tó lọ lọ ìwọ nìkan ni láti gbẹ́kẹ̀lé wọ́n dẹ̀ ní tí o bá sí ìwọ kò sí láti john tó lọ lọ Dàmọ́lá. this is just three twenty ṣẹ́rí àti one o'clock at two o'clock three four five six kódà kódà twelve a.m. in the wọ̀ mi ò lọ ẹni wọ̀ ṣẹ́rí ilé ìmọ̀ àkọ́ àwọn tó tẹ́ pé wọ́n mú ojú kòkòrò tó tẹ́ pé nǹkan tí wọn kò kí n tó wọn àfìyàwó náà ní mú. As far as I'm concerned, me go anywhere, okay? I should go. Damola. Harry, come on ọ̀rẹ́ kìí sí sí sí kí ni ẹ fi wàhálà ṣe ń sìn sìn sìn sìn. ọ̀rọ̀ pé ẹ jẹ́ ká a jẹ́ kó yé bàbá yìí pé dààmú ló tẹ̀lé wa ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká lọ. wa ẹ jẹ́ ká máa lọ. ohun kan a à lè lọ bàbá sọ pé bàbá ẹnìkan ni only person tó lè. 太吓了。 tọ̀sán já ọ̀rán dọ̀pá yíká ilé ẹ̀rí wò àgbọ̀nsalẹ̀ bàjẹ́ ilé ẹ̀rí jọba ti kú. ìṣíjú wa ìṣíjú ìṣíjú o. ìṣíjú mà ní. làlàlà làlà làlà làlà làlà làlà. gbogbo ń bẹ̀ Abíọ́lá pọ̀lú tó ti dé. ìṣíjú. sọ fún wa ká tẹ̀lé jẹ́jẹ́ o. lálálá lálálálálá orí inú mi kó má bàtúndé mi jẹ́. tòde mi jẹ́ o. ìṣíjú ọ̀hún ìṣíjú ni ọ̀hún ìṣíjú ọ̀hún. Oh.